aláròye máa wí o. èyí ni ọ̀nà tuntun tí àjọ NDLEA yóò máa gbà gbógun ti àwọn oníṣòwò egbòogi olóró nítorí onírúurú ìwà ọ̀daràn tó ti ṣẹlẹ̀ látàrí egbòogi olóró lílò èyí tó ti gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn tó sì ti sọ àìmọye èèyàn di aláìsàn ọpọlọ àjọ tó ń gbógun ti egbòogi olóró lílò nílẹ̀ yìí National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàwárí ọ̀nà láti fòpin sí ìjàmbá tí egbòogi olóró ń ṣe láwùjọ nígbà tó ń sọ̀rọ̀ níbi àyájọ́ egbòogi olóró lágbàáyé èyí tó wáyé nílé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nínú ọgbà sẹkítẹ́ríàtì ìpínlẹ̀ Ọ̀yọ́ lágòdì nìbàdàn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2024 yìí adarí àjọ NDLEA ọ̀gbẹ́ni ọláyínká àjò fadilé sọ pé láti máa fi páńpẹ́ ọba gbé àwọn oníṣòwò egbòogi olóró àtàwọn tó ń gbé kinní burúkú ọ̀hún lura kì í ṣe ọ̀nà tó dáa tó láti gbógun ti okòwò yìí gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀nà tó dára jù ni láti máa dènà egbòogi olóró fúnra rẹ̀ èyí ni kò ní jẹ́ kó ṣeé ṣe fún àwọn tó ń lò ó lọ́nà àìtọ́ láti máa rí i a mọ̀ pé a kò lè da iṣẹ́ yìí ṣe láṣeyọrí láì jẹ́ pé àwọn aráàlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa nítorí ìdí èyí a ti bẹ̀rẹ̀ ìlanilọ́yẹ̀ fáwọn èèyàn àwọn àdúgbò tó tó ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó dín méjì three seventy eight ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe ìlanilọ́yẹ̀ dé nǹkan bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún one hundred thousand èèyàn la sì ti ṣàlàyé fún nípa ọ̀nà láti dènà lílo egbògi olóró láwùjọ. àárín àwọn èèyàn láàárín ìlú náà làwọn oníṣòwò egbògi olóró ń gbé ìdí rèé tá a ṣe ní láti ró àwọn èèyàn àdúgbò kọ̀ọ̀kan lágbára láti lè dènà okòwò oògùn olóró àti ìlòkulò oògùn láwùjọ kọmíṣánná fẹ́tò ìlera nípìnlẹ̀ ọ̀yọ́ dókítà olúwaṣẹ́rìmí ajétúmọ̀bí kí ọ̀rọ̀ náà lẹ́yìn ó ní ọ̀nà tó dáa jù láti gbógun ti egbògi olóró àti ìlòkulò oògùn ni láti wá ọ̀nà tí àwọn èèyàn kò fi ní láǹfààní sí àwọn nǹkan burúkú wọ̀nyí ó ní nítorí ẹ̀ níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ṣàgbékalẹ̀ ẹgbẹ́ tí yóò máa gbógun ti egbòogi olóró àti ìlòkulò oògùn káàkiri àwọn iléèwé ìjọba jákèjádò ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàlélọ́gbọ̀n thirty three tó wà nípínlẹ̀ ọ̀yọ́ àti pé àádọ́jọ one fifty iléèwé lẹgbẹ́ ọ̀hún ti wà báyìí aláròye gbọ́ pé gbogbo ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà lájọ ìṣọ̀kan àgbáyé yà sọ́tọ̀ fún àyájọ́ egbòogi olóró káàkiri àgbáyé lára àwọn tó kópa níbi ètò ọ̀hún ni àwọn òṣìṣẹ́ elétò ìlera àwọn akẹ́kọ̀ọ́ àwọn agùnbánirọ̀ àtàwọn aṣojú iléeṣẹ́ ètò ààbò gbogbo nípínlẹ̀ ọ̀yọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe níbi ètò náà olùkọ́ ìmọ̀ nípa àrùn ọpọlọ àti àlòjù oògùn ní yunifásitì ìbàdàn ọ̀jọ̀gbọ́n victor láṣẹbìkan ṣàlàyé pé ó ṣe pàtàkì fún àwọn èèyàn láti ní ìmọ̀ nípa àwọn nǹkan tó lè ṣàkóbá fún ìlera wọn nítorí àìní irú ìmọ̀ bẹ́ẹ̀ ló ń fa ìlòkulò oògùn àti egbògi olóró èyí tó ń da ọ̀pọ̀ èèyàn lórí rú tó sì ń ya àwọn míì pàápàá níwèrè pátápátá ṣáájú lolùdarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ oògùn lílò níléeṣẹ́ ètò ìlera ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni moses adéwọlé ti sọ pé àfojúsùn àpérò ọ̀hún ni láti fòpin sí bí àwọn èèyàn ṣe ń lo egbòogi olóró àti ìlòkulò oògùn nítorí ìwà ọ̀daràn àti ohun aburú gbogbo tí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ń fà láwùjọ ọ̀làwálé àjàó ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí gbọ̀yìn